olórí ìyá ọmọ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ ẹ káàbọ̀ kò ní bàjẹ́ fún yín. tí sọ́sọ́sọ́sọ́ fi ṣe ẹ̀ tí mi ò bá rojọ́ lọ́jọ́ kan tẹ́ ẹ pè mí tí mi ò dáhùn tí mi ò rẹ́rìn sí yín ẹ má retí olè. ṣẹ̀kẹ̀lẹ̀ mojú ṣẹ̀kẹ̀lẹ̀ mojú lórí gbára. dáàdì lè ṣe wò ní ìyá tèmi àtàwọn ọmọ ìyá ẹjọ má bínú ọlámídé èwo. dadi ọlámídé ọmọ yín ọkọ mi ni mo sọ. ọlámídé wá bí lánàá tá a jọ ṣeré tá a jọ ṣàwádà tó tún fún mi fifty thousand naira. ó ní ẹ ó sì nǹkan tó ń jẹ O mọ́ ó sì nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ mọ́. bobby èmi nìyà ni ẹ kí ni orí èmi nìyà ni ẹ. mo ti ẹ fi siege ibi problem wa. are you mad. ẹ gẹ̀ tí. ṣó yà wẹ̀rẹ̀. fóònù ẹ̀rín ni kò pékè tí ṣé mi ò sọ fún ẹ pé kó má jẹ́ ká pàdé mọ́ látìgbà yẹn. tún dànù ẹ kò lè work bẹ́ẹ̀. ṣé torí ọlọ́run inú ta ló yẹ kó máa dùn sí every minute every second. ọmọ àlè. kí ni ìtumọ̀ ọmọ àlè tẹ̀sẹ̀ sọ́ọ̀sì. sori a ah! nínú dictionary yẹn capricorn. you mean capricorn zodiac sign. no no aparaticon O ní ha. Why crying? Am I crying? I, ah, I'm not crying. I'm ah, crying madam ti broke. wọ́n ti broke. pátápátá. ẹ jẹ́ kó dàbí tẹ̀tí ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹ jẹ́ kí tiẹ̀ náà ṣiṣẹ́ o. nígbà tí ìṣègùn àkọ́kọ́ rẹ̀. oorun máa lè ní wọn. organize tẹ́gbọ́ orí burúkú ló organize ní ayé yìí o. ẹ pẹ̀lú situation tí mi rí yìí èmi náà máa ní láti pè yàn kan. kò lè fi fóònù lé mi kiri tọkọ mi bá gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń sọ yìí nǹkan. ó máa gbà mí ó náà máa jẹ ìṣàgbàpọ̀ láyé tí mo wá. nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tí dábì wa máa fi ọkọ̀ ìjàlódò òun ló yà àmọ́ ti tún ṣe o. ẹ̀yin tí wọ́n sọ ní pé ẹnu àwọn fẹ̀sì ẹja wa ń gbàbẹ̀ yọ bọ́rọ̀ ó kàn ń sódì kejì ń bá gbàrà lọ ni. pé kánú kò owó tí ń sọ bàbá dọmọ tí ń sọ ọmọ di bàbá owó la pè lẹ́yìn owó owó ló tún kù kò síṣẹ́ dáhùn láyé ó wà ní ayé tí ò bá sí owó lápò rẹ̀ kò sẹ́ni òǹgbò mọ̀ pé nǹkan sí òun nínú ara òun. iṣẹ́ kọ́ lówó àlùbáríkà lójú ẹ tẹ pámú ìdádé ẹ̀yìn ìdá ẹ ra àwọ̀ tuntun ẹ ra wọn ẹ tún wọkọ̀ kẹ mọ̀ máa pẹja kéékèèké ẹja sandéènì mọ́ ẹja ńláńlá ni kẹ́ ẹ mọ̀ pa ẹ rí ti ṣe. tó bá jẹ́ pé ọlọ́run ló ń ṣe oore mo gbà ládùúrà má dáwọ́ rẹ̀ dúró. ìkọlé ìfẹ́ ẹ̀ it's huge. ṣé wàá làwọn ti jẹ ni àwọn náà jẹ́ lájẹsẹ́nukù lójú òkú fáwọn ti jẹta ṣé wàá làwọn àwọn ọ̀jẹ́ lájẹtán lójú òkú fáwọn tàbí. ọ̀dún ọ̀dún ọ̀dún ló fi lòun náà máa jẹ. amajálẹ̀yìn ọ̀nà bá àbámájálẹ̀yìn alájà gangan lọ́nà nù. ìwà ẹni kẹ́ ń bí àdúgbò ewu kí ni nǹkan náà nù ṣebí nítorí pé wọ́n ní wájú àfẹ́sọ́nẹ́ẹ̀tì ni nígbà tí ọ̀gá ẹ̀ fúró mọ́tò owó ibi ẹ̀yìn àfẹ́sọ́nẹ́ẹ̀tì ilé ẹ̀jẹ̀ tẹ̀ wọ́sọ̀ kọ̀ lápá ìpanudé ooru kúlẹ̀ lẹ́nu kí ló fẹ́ gbé nìyẹn lábẹ́ ni wọ́n ṣe rìn kí ní ìlú ọkùnrin. tí ò mọ̀ pé ìkan alágbàmù kò ju mẹ́ta ìrere àtìjàmbá. àdàgbà ló kò kòtà o kò ṣe kó kòtà o mo bọ́ọ̀lù gbá o bí kò máa gègé kó máa paasi séèyàn ni o ẹ ti fẹ́ máa da agbá báyà lága. láti òní lọ bẹ́ẹ̀ ṣe máa bá kú nìyẹn kàkà kẹ́ gbéjẹ́ fórí ẹ máa gbéjẹ́ fórí ẹ fẹ́ sọ̀rọ̀ ayé dọ̀ lọ́rùn. ẹyẹ ẹ ṣe fún kó wọn lọlẹ díẹ̀ kó tó máa lọ ẹjọ́ ah. kó wọn lọlẹ díẹ̀. bẹ́ẹ̀ni ṣe fún power me and you go regret it forever oh yeah me and you go soon sell it forever o oh. biola my power my gbadun àwọn. ọmọ wo ni ẹ ọmọ wo ni ẹ àní ta lẹni ẹ máa lé mi ni àwọn wà pálapàla mo ṣàárẹ̀ tiẹ̀ ta ni ẹni tó kọlẹ̀kùn. Eh, ah ta ló kọlẹ̀kùn rasaki ni o káyọ̀dé ni o ní kókó ah, àwọn pálapàla èmi ni mi ò ń gbọ́ ìkí ẹ̀. dókítà tó yẹ pé gbogbo ah. nǹkan ọjọ́ ayé titi ẹ ló máa fi ń ṣàwàdà náà. lọ́nà òkè lórí tó fi sọ bẹ́ẹ̀. ìwọ náà wo time ta ló mọ̀ wípé ó máa ń wá síbí báyìí nírú time báyìí ṣé kò yẹ kó mọ̀ pé mi ni tó dẹ̀ wá ń lọ́ mi lọ́fun. gbọ́ gbọ́ ọgọ̀ tó sọ ó yẹ kí n mọ̀ ó yẹ kí n mọ̀ ṣé wọ́n nìkan ló lè ṣílẹ̀kùn wọlé mi understand. àbẹ̀jọ́yè mi ìráyè gbogbo yẹn láàárọ̀ ìjọ ṣé màdàmú àlè. ọ̀gá ń lé àmọ́ ojú tèmi ń wò yìí kò pé ni wá jẹun kí ló ṣẹlẹ̀ tó ojú ìkọ́rẹ́ lọ́wọ́ kí ló dé. má mi ni o. yéè ṣé lọ́jọ́ dé ni kí ló ṣe wọ́n. màmá àti ẹ lọ lọ́jọ́ máa dé fún irú èrò kéré owó nìyẹn náà ẹ àwa mi ò láìkẹ o tó bá jẹrè stop ẹ. ó ti dìjà bẹ́ẹ̀ ni ẹjọ́ kí ló dé tẹ máa ń wo ọ̀rọ̀ kú bíi pé ó jẹ́ nǹkan bàbàrà ikú pabiri abiri kú dànù ikú pabiri abiri náà rọrùn alákejì yìí Eh? ìyá tèmi ṣé ìyá tèmi òkú ni tó bá rákòrò á ti dọ̀rùn alákejì láti dé sọ́mọ̀ keje pàápàá kí ni kí ni gbẹ̀gìrì. ti máa understand nǹkan tó ń try láti sọ uh-huh. màmá tiẹ̀ ti kú àbàjọ wọ́n máa ń sọ wípé ẹni tí ò ní ru ẹni kò mọ iye ẹni hmm. torí pé màmá ẹ̀ ti kú ló jẹ́ kí ìwọ náà máa roku hmm. kan ìyá ti tèmi náà hmm. ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí mi wo mi ìráyè tiẹ̀ láàárọ̀ yìí mm, mm, mm. wisdom wisdom Only point only point kókó lèèyàn máa ń dìmú nú ọ̀rọ̀ hmm. ká ní pé mi ṣì níyà ni mi ní ro kúrò ya tiẹ̀. it's alright it's alright I was once like you gbẹ̀yìn tẹ́ bá ní ìyá yẹn ìyá yẹn máa ń jọyín lójú gan àwa tí ìyá wa ti kú rèé ọjọ́ náà rèé bí àná kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ mọ́ mo ò lè sún anything bíbá náà la máa wà mi ò ní kó yá o ọlọ́run wọlé ní déédéé o. ẹ kàrọ. tí n bá kàrọ nǹkan mo ní tí mi ò bá kàrọ nǹkan jọ wá gbọ́ ọwọ́ ẹ̀ kó o sọ táìmù tó ń lù fún mi ah. àbí ìyá ìlágbó ńlé tó fi máa mọ̀ pé táìmù ti lọ. Ah, madam ẹ má bínú kẹ̀dẹ̀ wa máa wo mo ti wà lọ́nà tí mò ń bọ̀ ń bí o mm. kí ìpè pàjáwìrì kan tó wọ orí fóònù mi mm. wọ́n ní wọ́n rush mọ́mì mi lọ sí hospital so àwọn ọmọ ní pé kí n lọ yọjú sí kó tó di pé mo máa wá síbí ìbà ẹ má bínú ẹ foríjì mi. story story story all the time àfi bí àfiṣe kò síjọ́ tó wá sí ìbàdí tó rí nǹkan sọ ó máa mú sítórì ńlẹ̀ ṣáà ni ah, ah, sọ fi ṣí ẹni wo ò tá à ń sọdùn ibi tá à ń lọ́pọ̀ lé ni so kó gbé báàgì ẹ̀kọ́ tó lé ni. ọ̀gá ẹ̀yin ni mò ń pè iṣẹ́ ẹ̀gbọ́n mi ni. etí ló ń dùn àwọn ará ilé ẹ etí ló ń dùn àwọn tó wà nílé yín tó ń já wèrè ni ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ti mú sórí ilẹ̀ mo ní kó gbé báàgì ó tún sọ nǹkan mi ó dáa mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé. o àwọn tó bá dẹ̀ mi kàn sọ kó gbé bá kó tẹ̀lé mi ká jẹ́ kó jẹ́ ká máa lọ síbi iṣẹ́. ok ọ̀gá mo ní pé kí n bẹ̀ yín nìkẹ́ yá mi ní two hundred and fifty thousand naira. <laughs> Um, <laughs> kí n yá ẹ ní two hundred and fifty thousand naira. bẹ́ẹ̀ ni ma. láti fi ṣe kí ni o. dókítà ní ká mú two hundred and fifty thousand naira ìyẹn ni hospital bill mọ́ mi ni kò dẹ̀ síbi tí mo ti fẹ́ rí so mo wò pé tẹ bá lè yá mi kẹ̀dẹ̀ máa yọ díẹ̀díẹ̀ nínú sálárì mi inú mi máa dùn mà. nǹkan tó ń try láti sọ fún mi sí pé èmi ni kí n máa kó wá tó fi máa máa tọ́jú àwọn mọ̀lẹ́bí ẹ̀ èmi ni kí n kówó tó fi máa lọ tọ́jú mọ́mí ẹ̀ lọ́sítà bẹ̀. ah no ọ̀gá ẹ má ṣì mí gbọ́ mo tẹ̀ tún ti sọ gan-an sìn ẹ máa yọ díẹ̀díẹ̀ nínú sálárì mi ẹ jọ̀ọ́ mo sọ wípé kẹ́ fún mi. Eh èmi ò mọ̀ pé mo ti ṣí bank síbí báyìí àbí oníjọ kan tó dé tó ráwọn èèyàn tó tó síta tí wọ́n mú pépà wá pé ah, a fẹ́ gbowó báǹkì tẹ́ sí yìí o owó òun àgbà o àbò ráwọn èèyàn tí wọ́n dé bíbáyìí tó sọ fún wọn pé máa ń ya wọn lówó èlé ṣùgbọ́n rí ọ̀gá ẹjọ nítorí tọlọ́run ṣẹrí tẹ bá tiẹ̀ fẹ́ fi interest sí mi ò mind ẹjọ mm. ẹ yá mi lówó yìí. ah ok ṣé wàá rí o èmi ò wá lówó kankan o ah. torí bí èmi gan ṣe wáyé management dot com ni ní ìlówó kankan lọ́wọ́ ẹ eh? mo wo wo kó tá fẹ́ ṣe pọ̀ lé mi gbé báàgì kó bá mi níta. Ah, ọ̀gá mi ò ní lè gbé báàgì o mo ni ní lè gbé ń jáde ni ẹ wo doctor expect mi lọ hospital èmi náà expect pé màá lè rally round láti raise owó ẹni kí n gbé báàgì pé kí n wá gbé ń jáde ah, ọ̀gá ẹ wo mo ò ní lè gbé ń jáde o ah, mi ò mi ò ní lè. Razak Razak sọ bí mo ń sọ fún ẹ yìí sórí tí o bá gbé báàgì yìí kó bá mi nídìí mọ́tò ń sìn Consider yourself fired. Ah. Ah, ẹ lé mi kúrò nídìí iṣẹ́ yín yẹn ò túmọ̀ sí pé lé mi kúrò láyé àbí ah, ẹ wò máa fi iṣẹ́ yín sílẹ̀ ni o tí kò dẹ̀ ń ṣe pé bóyá mo ti ríṣẹ́ mi sípò mi ẹ́ ọlọ́run má jẹ́ máa bá a lọ báyìí o. Ah, ẹni tó pè ń sìn sìn switched off how come àwọn nẹ́tíwọ̀kì yìí gan-an. ẹ lú ọ̀rẹ́ wo jọ má bínú jàre fóònù yẹn vibrate ní apò mi mi ò gbọ́ jàre idiot driver mi yẹn ló piss me off. òun ni jàre mo dẹ̀ ti ń pè gan ń sọ switch off switch off ó mi ò bínú mọ́ um, how far mi ò gbàgbé ṣé five hundred thousand naira máa tó láti ra màálù. à ń dúpa rẹ̀ ni àǹdúpà rẹ ni ṣọwárí ní orúkọ tèmi àti olólùfẹ́ mi ibi ayọ̀ màá send five hundred thousand naira sí ẹ̀ ń sì kò fi lọ ra màálù. àmín àmín àmín ojú òníjọ ti gbogbo wa èmi ṣe bí ẹni tó kù yìí náà ṣe bí ìyá tèmi náà ni ṣé màá jẹ́ kójú tiwa ni. wo wo wo sórí pátì a máa ṣe ní ńlá Ah, ohun àmàdà gèlè mi gan-an <laughs> wo ṣe mọ̀ wo yìí tà sọ́ dùn jẹ́ n tẹ bẹ́ẹ̀ ṣe transfer yẹn jẹ́ n send five hundred thousand naira yẹn sẹ́ẹ̀ all right eh, o ti like owó jù ah wọ́n dàbọ̀ <laughs> ti like owó jù. Ah. It just you in the buttons. old school asaki ìwọ kọ́ nìyẹn bóni old school asaki ah, ah, ó máa pẹ́ ẹ̀ ta retí retí reti, reti. ti retí retí saki ah, kì í pẹ́ báyìí kí wàá ló lè ṣẹlẹ̀ ẹ́ kì í pẹ́ báyìí kí ló ṣẹlẹ̀ báyìí. àbẹ̀jú ẹ̀ màmí ti kú. ń gbọ́ màmá kú kẹ̀ màmá ti kú. Má Jésù Jésù ah! ọmọ olùkọ́ abájá lọ́rùn ah! ọlọ́láre o. dúró ṣé bó ṣe ń console ẹni tí ẹ bá ṣe kú lélẹ̀ dúró àbó òfin mi ṣe yẹ̀yẹ́ ni. tani ò ní kú wọn kì í fọ̀rọ̀ kú báyọ̀ ṣe yẹ̀yẹ́ ọmọ olùkọ́ abájá lọ́rùn ni mo sọ wọ́n ń bí jájọ sunkún pọ̀ ní sùúrù mò ń bí òdì ẹkún lọ́wọ́ ni wá. Ah! Something is fishing o. Ọjọ́ náà lè bí àná tí mò ń bá dápara pé ibi ìgbà náà ni màá wà. Tí wàá wá tú fọ ìyá ìfún wa, ó mà ti rí bẹ́ẹ̀. Ṣé ìṣègbè ẹ̀ṣẹ̀ wà lẹ́nu mi báyìí? Ìyá ìkú kẹ̀. Ẹ Àsákì o! Ṣé màmá kú lóòótọ́ fínfín ni àbí? káàárọ̀ Razak ẹ jọ ṣó rántí pé mo sọ fún ẹ pé a máa jáde láàárọ̀ yìí. ọ̀gá mo kàn ní kí wọ́n á túfọ̀ fún ẹ ni wípé mọ́mì mi kú mọ́júmọ́ àárọ̀ yìí so mi ò ní lè gbé yín jáde mo pè yín lórí aago gan but fóònù yìí ò lọ òun ló jẹ́ kí n wá in person pé kí n wá sọ fún yín mm. ẹjọ ẹ ní bínú ni mi ò ní lè gbé yín jáde. sorry about that ṣé lílọ kú sí ni àbí hospital. ẹ ilé ni wọ́n kú sí o torí ngbà tá hospital ọ̀sán ni doctor sọ wípé ká wá gbé wọn kúrò kó má di pé ẹ wọ́n máa kú sí ọ̀dọ̀ àwọn so ilé ni wọ́n kú sí. Ah, ẹ̀yà ẹ̀dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn. ẹ ṣe gan-an. Ah, ta ló máa gbé mi jáde báyìí? mo ti fẹ́ rí dráìvà mi. mo dẹ̀ ní dráìvà mi. Ah, ẹ káàárọ̀ sà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn. mo ń gbọ́ látòkè ń sìn pẹ̀lẹ́ lose mọ́ mi yín. bẹ́ẹ̀ ni sà o mọ́júmọ́ àárọ̀ ni wọ́n kú. ah so sorry about that ẹ ah. pẹ̀lẹ́ ẹ wọ. ọlọ́run ọlọ́run jẹ́ ara kò fà ọ́ ẹ pẹ̀lẹ́. àmín. àmín sà. ẹ mọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ ni pé. Eh, ẹ̀yin ẹ tètè máa lọ ṣe àwọn nǹkan yẹ kẹ́ ṣe whatever i can support with i will ṣùgbọ́n. Ah, ẹ ṣe gan sir ẹ wọ ọlọ́run dá sọ̀rọ̀ tẹ̀yìn náà thank you very much madam. babe babe ah, mo ti mo ti sọ fún ẹ now anytime tí bá ń bá àwọn staff mi sọ mo ti sọ pé kí wọ́n máa dá sí i don't like it. ẹ eh? ah ẹ eh, eh? ah, ṣe bí ìyá ẹ ni. ó dẹ̀ ní láti lọ attend sí i. babes ah, mr razak ẹ̀yin máa lọ sí ah no way mi ò mi ò mi ò like ẹ mo ti sọ fún ẹ mi ò láìkẹ kí kí ló ṣẹlẹ̀ ó ní ìyá òun kú ẹ kó sáà sọmọ ẹ ló kú ìyá tó dẹ̀ kú yọ sọ how old ni bíi seventy seventy five àbí kó ti um, dàgbọ́ ti lọ sinmi kó sì nǹkan tó le nà ọ. ẹ ṣùgbọ́n ẹ pè mí ṣáà ní mi lọ́wọ́ ẹ pè mí ṣùgbọ́n ó o ẹ pè lákọ̀ọ́ rẹ̀. what Eh? Don't be like this. Now you've been insensitive. How? No, you've been insensitive. My husband, my mom, cool. And the next thing you could do is just to scream at him and expect him to walk. Shemo. What? Okay, okay. What if tó bá jẹ́ pé ó gbé ẹ jáde? Mm-hmm. in the right senses at the moment, right now, mm. tó bá lọ wà ẹ́ sí kòtò, nǹkan ṣẹ́gun ò bá ẹ́. Ah! Ọlọ́run á jẹ èmi ò ní kú láéláé tí kò bá tiẹ̀ máa ṣẹlẹ̀ òun gangan ló máa kọ́ kú torí èmi bí mo ṣe oh. wà tí bá ti mara jáde nu mọ́tò ní kọ́kọ́ ò lè ṣe mí òun ló máa kú. nǹkan tó ní ṣe èyí Gigi. I'm I just saying that I, was expecting that you say some certain words to this guy. Ó yẹ kó console ni. Àṣé ah, mi ò console tó ni. How? ṣebí ìgbà tó dé ìgbà mo sọ pé ah ẹ̀yà eh, o Sorry, o ẹ kú ọ̀rọ̀ èèyàn kí ni kí n tún sọ àṣé ah, kí n ni ṣé èyí mo sọ yẹn ò tí tò. ọmọ fẹlá eh? pẹ̀lẹ́ ló bí ó la kọ mo eh. mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ mo mọ ẹ mo mọ nǹkan tó lè ṣe it's so nice. ẹ wo wo wo babe sórí gbogbo ìta tí ẹ sọ yìí sórí nǹkan tó ń dùn mí gangan gangan tó ń ṣẹlẹ̀ ń sìn gbogbo ibi tí mo fẹ́ lọ ń sìn ta ló fẹ́ gbé mi jáde iṣẹ́ ni dírẹ́fà mi. okay what if I offer to take you out kí n drive you let me be your driver for today. ṣé o ní nǹkan tó fẹ́ ṣe ni. forget about that. Ah, mi ò ṣáà like àwọn nǹkan báyìí I don't like it I don't like it. mo bá ṣe àlùfẹ́ jẹ́ kí lè look smart kí lè dàbí smart driver jẹ́ kí n wọ footwear mi lókè. ah wo dáhùn dáhùn. say, oh my God. How are you doing? Mm-hmm. Ah, I'm good. Ṣé ọkọ? Mo wà okay. But mo ń bínú you. yín o. you mm, ni mo tún ṣe? Mo Last time I travel. Ẹ sọ anything fún mi. Ẹlẹgbẹ́ mi mo ti ń wẹ́pẹ́ travel. Okay. Ṣó dáa bẹ́ẹ̀? Tó bá ti jẹ́ yẹn ni, máa bínú. Mo bínú. Ah ah, Obinu. Yeah, Yẹ mo bínú. Ok. Mi sílẹ̀. Mo kúkú mọ̀ ẹ́. Kí ló fẹ́ kí n fi compensate ẹ kó má bàa bínú mọ́? Ẹ ṣẹ̀ ń sọ̀rọ̀ sí i on one condition. you see, ní bínú it's on one condition. And what's the condition? Nǹkan tẹ́ mú bọ̀. Bẹ́ẹ̀ ni tiẹ̀ ń rí nǹkan tí mo Okay, okay, mo promise. Mo máa rán ẹ̀gbọ́n ẹ̀sẹ̀. Bọ́dà bí ayọ̀. Hmm? It's a promise. Mo rí fi it's a promise. It's a promise. It is a promise. Má fọ̀ mọ́ màá sọ pé kíní kan kìnìún pé ẹ̀sọ́ ẹni ti pẹ̀lú It's a promise. Mo máa rán sí ẹ. Thank you. <laughs> Thank you. Hmm, look at I you. you. What? What are you doing my husband? irú nọ́ọ̀sẹ̀sọ nìyẹn. ah stop now stop. irú nọ́ọ̀sẹ̀sọ nìyẹn i should stop what. Oh, báwo ló ṣe pé ọmọ fẹlá náà ṣé o mọ bí mo rí fẹsí jẹ sí mi. ta ló jẹ ṣé bí ẹni ṣé mọ̀lẹ́bí ẹni àbáyé yìí kọ́lá ti bá ní tí ọ̀rẹ́ máa ń fi àbúrò rẹ̀ ayé yìí kọ́lá ti bá ní ọwọ́ wájú nígbà. stop stop sí sí ọmọfẹlá ọmọfẹlá ọmọfẹsọrọ ọmọfẹlá dìdí sí ọmọfẹlá jẹ́ kí n rí ọ lọ́fíìsì. ọ́fíìsì wo ọ́fíìsì èwo a ah, lọ sí ọ́fíìsì kankan. ọ́fíìsì ẹ jẹ́ kí. anything tá a bá fẹ́ ṣe jẹ́ ká kọ́ yanjú ọ̀rọ̀ yìí náà eléyìí ká kọ́ yanjú ká kọ́ sọ̀rọ̀. nípa ọ̀rọ̀ yìí náà ni. jẹ́ kí n rí ẹ lọ́fíìsì. ṣùwárí wọ ṣùwárí wọ àbọ̀ wa bá lọ rẹ̀ mọ́ padà bọ̀ mọ́ padà bọ̀ wá. jọ̀tọ̀ ẹ lọ má bínú má bínú fìyà mi fìyà mi má bínú ṣùgbọ́n jọ jọ̀tọ̀ ẹ lọ. Wow. àtọkọ. Ah, ṣé kí ló tún dúró ṣe pẹ̀lú ẹ kí ló ń bá sọ. wọn calm down kí ni gbogbo eléyìí náà mi ò like bó ṣe embarrass personality mi this is not nice. ní kí ni calm down jójójó John, ọlọ́run má wàásù fún mi má wàásù fún mi torí mi ò lè wá bíbá kí n máa wọ ẹ kó máa ṣe ránu pẹ̀lú secretary mi bíbá. hello hello hello please spare me that ta ló What do, what do you take me for? Mm. To start with, ṣé o mọ ọmọ tá à ń sọ̀rọ̀ yìí ni? Ṣé o mọ̀ pé àbúrò ọ̀rẹ́ mi ni? Ta ni? Ta ni? Wait, wait, dúró dúró dúró Let me get you clear. What? Are you actually insinuating that I'm having a thing to do with her? So, You know I love you too much and I cannot stand you staying with another woman or being with any other woman. I can't it's okay. stand it's okay. it. Don't worry. I'll just, I'll just let you torí ọ̀rọ̀ tí mo wá sọ ń lè fẹ́ máa bínú ok please tó ibo ló ń lọ ṣe bí wọ́n ló. no máa lọ jókòó sínú mọ́tò náà i mean tó bá ti parí nǹkan tó fẹ́ ṣe i mean i'm just drive out to the dance what i said. okay you know what the only thing that can make me happy right now is you need to apologize to that girl. Yes, that's the only thing that can make me happy. You have to apologize to her. Oh, Lishe. All right, just a ti gbọ́ nǹkan tó sọ kókó ni pé kí wọ́n ṣáà ti má bínú. mi ò bínú. What do you apologize to? Sorry. <laughs> Let's go. Let's <laughs> go. sí wọn ò ní kó ọfẹ àwọn ọmọ ọjà ni kó mẹ́jọ ẹ kó mẹ́jọ. ẹjọ sà ẹjọ ẹ ràn mí lọ́wọ́ àwọn ọmọ mi wà ní látànà wọn ò tí ì jẹ kankan ebi ń pa wọn. ẹgbẹ́ ní sàn jàre ebi ń pa àwọn ọmọ ilé ṣe fẹ́ fọ́tọ́ sí mi lára lẹ́ ń wọ́tọ́ sí mi lára lẹ́fẹ́ fi aṣọ dọ̀tí lẹ́fẹ́ fi yí mọ́tò fún wa kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ́nà yín sí wa ni ọmọ get out from this place jàre owó eré. ó tún yí débi ó tún yí débi mo ní ẹ kúrò ibà ó tún wá sí ibà àmúrọ̀bà ni ẹ ah, ó máa máa gbébọn bí mo ṣe ń wọ ẹ̀yìn ó lẹ ó fẹ́ rọ̀bù àbí ó fẹ́ um, rọ̀bù àbí ní kíni kíni kí ló fẹ́ ṣe ah, ah, ah ooo oh, ẹ ṣe sá mi ò ní change. no ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí. o tún lọ́wọ́ ní change ṣé wọ́n fẹ́ fi change ilẹ̀ tẹ́lẹ̀ ni ṣé wọ́n fẹ́ fi change sílẹ̀ ni ẹ pẹ̀lú ọmọ ok ní sùúrù ọmọ mélòó ló bí náà a tó bí seven àbí. sí mẹ́fà ni mo ìwọ nìkan mẹ́fà sọ fi ṣe é ni sọ fi ṣe yín ló ṣe jẹ́ pé tó tú kékeré bá ti mú bá ẹ máa lẹ̀ mọ́ra yẹn máa ti sáré lọ bímọ sọ sọ fi pé ọmọ wàhálà náà bí ni wo bí wo wo bí mo ṣe rí látòkè dé sálẹ̀ ó wù mí kí n bí ọmọ àmọ́ wà á dúró de right time ni ká lè tọ́jú ọmọ ká fi owó tọ́ ọmọ ká fi owó ké ọmọ ó ń ṣerú tiẹ̀ yìí ó bọ́ ìdọ̀tí látòkè dé sálẹ̀ um, ó tún ọmọ kìíní ọ̀kadà ó rí ọ̀fẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀tún lọ́wọ́ náà kọ́kọ́ sí lọ ọ̀lẹ́. ẹ ṣe sà ọlọ́run àti wọn máa ràn yín lọ́wọ́ o ẹ ṣe sá o ẹ ṣe o. madam yẹ lọ mẹ́fà ẹ wá ṣe wà pa. dáadáa ni mo wà. èlò wa lọ́gàá fún mi báyìí one thousand ẹ má bínú bí mo ṣe bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn o ṣó ti yé yín ṣe ara àwọn ẹlòmíì báyìí tó bá dé sí ìgbà yìí ṣe mo oríṣiríṣi nǹkan ni ọ̀gá máa sọ sí mi pé mo gbà wọ́n láàyè ẹ má lè bínú bí ìyàwó ọ̀gá náà ṣe sọ̀rọ̀ sí i ah, ṣó ti yẹ ògbóbìnrin ni wọ́n ẹ àmọ́ one thousand yìí nìsín mo ń rò pé kí lè fẹ́ fi ṣe fáwọn ọmọ ìbá. Hmm. Ah, mo ní kí n fi ṣe ilé alásèpọ̀ ni. ẹ mọ̀ kó tí mò ń rò ṣé wọ́n máa ń jẹ concussion. àwọn ah, máa ń jẹ concussion. concussion rice. bẹ́ẹ̀ ni sà. mo wí kẹ́ tọ́jú owó yìí tẹ eh. bá wọlé èmi sì ní rice ọ̀gá ògùdọ̀ mọ̀ mo ṣe ní ráìsì mo lóòrò mo láwọn èlò tẹ́lẹ̀ fi ṣe concussion. Ah, ẹ ṣe gan ni ẹ ṣe òwòrò náà wà nbẹ. mo lóòrò mo ní àwọn oríṣiríṣi ah, èròjà ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan ni sà ẹ ṣe ọ ọlọ́run wà pẹ̀lẹ́ iná ọmọ tí iná máa rà láàánú ẹ ṣe gan ni ẹ ṣe sà ẹ ṣe o ó dà ẹ ṣe sà. ń bọ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ṣé ẹ máa ń jẹ edé edé. Ben, ni mo lédè ńlé ni o. à ń bọ eh, bẹ́ẹ̀ ni sà. kò sí wàhálà ẹ máa dédé ní. kí On ń ṣe òun òun òun ṣe kí ni. mo ń tẹ̀ láti. òun tẹ fóònù lẹ́nu iṣẹ́ ìjọ táwọn kọ́sítọ́mà bá wọlé báwo ló ṣe fẹ́ àtẹ̀ǹtì wọn àbí tó bá pe fóònù tó fẹ́ bá ẹ sọ̀rọ̀ o ò ní gbọ́ torí pé òun tẹ fóònù o bísí lórí Instagram àbí no ok kò sí wàhálà bye bye come come come come come come. ó sì bẹ̀ ẹ́ ẹ́ kíre. Ah, ah, mi ì sọ pé àwọn aṣẹ́wó mo gbà lẹ́nu iṣẹ́ ó ti yé mi torí nǹkan tó ṣẹlẹ̀ lánàá àbí o ti wá ṣí sílẹ̀ o ti pọn o ti kó o gbẹ̀ sókè o rò pé màá tún gbé wálé ni àbí kó tún wá bá mi seduce ọkọ mi kó gbà mọ́ mi lọ́wọ́ o tiẹ̀ lè rí gbà náà o lè rí gbà kò dẹ̀ wálé ni. sori jẹ́ n sọ fún yín this is going to be the first and the last warning sori nonsense to try lánàá yẹn pẹ̀lú ọkọ mi tí wàá jọ lọ dì mọ́ra yín wo jẹ́ n sọ fún ẹ ẹni torí pẹ̀lú mi lánàá yẹn he is my husband to be kò dẹ̀ sí bàbá ńlá ẹnìkan tó lè gbà lọ́wọ́ mi not you not anybody as in kò sọ́bìnrin láyé yìí tó lè bá mi dù kó igi sórí gbogbo nǹkan tẹ ní in the past pé ẹ ti mọra yín níbì kan àbí ọ̀rẹ́ àbúrò ọ̀rọ̀ èèyàn kan àbí ẹ ti jọ ṣòṣì kan nígbà wo ṣé ò ya wèrè is your what is your boyfriend bro kò dẹ̀ yín yẹ gbogbo yẹn wo rárá fi sẹ́yìn o kò fi sẹ́yìn kò gbàgbé kò jẹ́ kó wà níbi gbàgbé kó má rántí mọ́ láéláéláéláéláé kó mọ̀ pé ọkọ ọ̀gá ẹ̀ ni ìjọ́ tí mo bá rí ẹ pẹ̀lú ọkọ mi tó in fact tó bá ti rí kókò kí ni látọkàn wẹ́ kí ni mo ti ẹ̀ sọ kó kí kó tún bá sọ̀rọ̀ like as in má ẹ̀ bá kí mọ́ tó bá rí lẹ́nu ìwẹ̀ má kí mọ́ ọgbẹ́ ìbọ̀dàhùn ìjọ́ tí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ consider yourself fired níbí báyìí o ò níṣẹ́ mọ́ pẹ̀lú mi ìjọ́ yẹn ló máa lọ have I made myself clear? and mo ṣe pé kí n kúrò níbà kọ́ padà sọ ẹnu fún nìyẹn. Then look for something better to cover this. Hello, love. Ah, what is some gbogbo owó yẹn Twenty million naira. Yes. Um, cash love is san for me no a ni mo ní kó cash because that's what i need for now ah, ah, irú won't. wo nìyẹn ibo mo tún fẹ́ gbé sí ilé of course ah, ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ nǹkan kan ò ní ṣẹlẹ̀ báwo ló ń sọ̀rọ̀ báyìí ṣé èmi mo ti ń gbowó sílé ni ó sì máa jẹ́ pé ilé tí n bá gbé sílé ń sìn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ stop mo ti gbọ́ ṣó máa dọ́dọ̀ mi lálẹ́ ah, èmi náà ti lọ sọ́nà mi òun náà lè báyìí okay okay eh, I'll be expecting you all right darling I love you baby um, so kí ló máa jẹ tó bá dé <laughs> okay okay all right baby. owó mà lélẹ́yìí Rasaki àbí kí n lọ gbé owó rẹ̀ ni ìdùnnà tí wàá fẹ́ gbówó gan-an báwo ni màá ṣe ṣe mo lè daṣọ bójú kí n lọ gbé kò síbi tí mi mọ̀ nínú ilé kò sí kọ̀rọ̀ nílé tí mi ò mọ̀ ah, ṣùgbọ́n. Ah, tí n bá wá ń gbé tán bá lọ ka mi ńkọ́ kí ni máa ṣe ẹ̀wọ̀n lélẹ́yìí o ẹ̀wọ̀n ni mo fi ń ṣeré yìí. Ah, bí ẹ̀ ń tẹ̀ disturb ẹ̀gbọ́n yìí lálẹ́ bí àbàtì ẹ̀rọ ó gbà lọ́wọ́ God bless <laughs> you. sense ah. Oh Yana, ẹ reply me now. Ah. Kí tán dẹ̀ ká tán dẹ̀ wá sọ̀rọ̀. Ẹ̀bùn máa tẹ́ ẹ bá kagbọ̀n tí n bá rí yẹn ni ẹ̀ máa gbà lọ́wọ́ yín máa sọ́fíìsì wa. swala. It's obvious you have a mission. mo dẹ̀ rí pé ojú ẹ̀ báyìí ó wà lára ọkọ mi olórí láyà o tún send an message lẹ́yìn ìgbà tí mo bẹ ẹ sọ̀rọ̀ ibi ìbàyìí náà ni mo ti bẹ ẹ sọ pé mi ò fẹ́ kó ní nǹkan kan pọ̀ pẹ̀lú ọkọ mi mi ò tiẹ̀ fẹ́ kí wà tiẹ̀ kẹrin náà pàdé mọ́. mi kò pẹ̀lú ọkọ yín. really. ó dà bí ayọ̀ bí ẹ̀gbọ́n náà yẹ jẹ́ sí mi. ẹ̀gbọ́n my foot no no Joseph sọ fún mi ṣé wọ́n ní comfort àbúrò ẹ̀ ọ̀dẹ̀ ń ṣe tèmi dùn last born wọn tó wà lé wọn tí mo mọ̀ dáadáa mo mọ àwọn àbúrò ẹ̀ mo mọ ogo siblings mo mọ ogo relative mo mọ everybody nílé wọn kò wá ní ìjà fún family friend yẹn ìgbà tó fẹ́ jẹ́ family friend náà ṣe lọ́ máa bá kẹ́ máa lọ sí family house kẹ́ lọ́ máa ṣe yẹn ṣé wọ́n ní kò gbọ́ sọ́fíìsì bíbá ẹ̀ ó dẹ̀ ti ní kò má ní nǹkan ṣe ó tún send ẹni message ṣọwọ́ yẹn ẹ̀ ẹ̀ sórí mission tó ní yẹn mission tó ní pẹ̀lú ọkọ mi yẹn kó tó achieve ẹ̀ kó tó accomplish ẹ̀ ẹ̀ eh, ọ̀rọ̀ àwọn Yorùbá ni màá tẹ̀lé tó sọ wípé má fi ọkọ mi dáàlà ọjọ́ kan báyìí la máa ń kọ sórí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí wàá gbé ìtó kéré

à ń kì í ansa olóòmù ẹni tó kú kí ni problem ẹ̀ kankan náà Oh, tó sọ pé okay fine fine mo understand it. mo understand it. this is too much now this is far too much. o oh, wàá máa misbehave wàá máa ṣe bó ṣe wẹ̀ wàá máa treat anybody anyhow bí ẹni tí ò ní human feeling Mama, sọ pé okay fine I understand why would you do this why on earth would you do this kí ló ń tó ìkànnì no no no ìkànnì ẹ and I'm saying this to your face ẹni tó bá rí ẹ̀sìn o oh, tó bá rí irun orí ẹ̀sìn máa fi pò pé bóyá dá ẹ̀ ló dá àbòfin ṣe style wọn onímọ̀ pé gbogbo ìkanú ẹ̀ òun ló jó síta lórí ẹ̀ yẹn no who does that kí ló tó bá sáàkó lọ́mọ nítorí pé ó send ordinary message why. ẹ eh, ní ìṣòro ordinary message ló pè tó send yẹn. ó oh, àbí ó ń fi style ó fi ń send ẹni signal àbí bá ṣe máa fi signal bára yín sọ̀rọ̀ kan nìyẹn ẹ wá sórí fóònù o kó wá gbá nǹkan tí mo fẹ́ sọ o kó wá sọ̀rọ̀ o wọ́n ń bá mi sọ pé ó send ordinary letter abeg abeg abeg abeg abeg. èmi ẹ̀ nǹkan tó sọ fẹ́ lẹ́nu ó irritate mi. so òun insinuate pé èmi àti àbúrò ọ̀rẹ́ mi àjọ ń fi signal fi bára wa sọ̀rọ̀ in other words ipe mi àti ẹjọ́ lájọṣepọ̀ nìyẹn right. ẹ ẹ jọ nítorí olóhùn àbúrò ọ̀rẹ́ yẹn ṣé kò ṣ lékè ni wọ́n mọ̀ ti ṣe kan tí mo fẹ́ ṣe kò dẹ̀ sí baba lẹ́nu bọ̀dì tó lè bá mi sọ anything ó ti lọ nìyẹn kò lè padà wá mọ́ wúwo yorùbá náà lọ sọ o wọ́n ní afẹ́niláyà kò lè fojú re wo ni wọ́n dẹ̀ sọ wípé afẹ́nilọ́kọ kò lè fojú re wo ni náà. Ah, ah, o tún fòwe back ẹ eh? yes o fòwe back exactly o fòwe back stupidity up look let me tell you something i know there might be some things you don't value Uh, yes human feeling oh, value oh, anybody Every o oh, máa ń fojú tẹ́ńbẹ́lẹ̀ anybody everybody irritates you Everybody's younger than everybody smaller than you You're better than everyone look let me tell you something I know there is one thing you should value or I expect you to value. what which is peace guess what Ti o bá mọ̀ pé peace ẹ ó logun lógún ìfọkànbalẹ̀ jẹ́ lógún tó mọ̀ peace relationship yìí ó jẹ́ logun. you're gonna call that girl back and you give her back the job. wọ́n wọ́n wọ́n àlá tí ò lè ṣe nìyẹn tó bá jẹ́ torí ìyẹn ni wò jẹ́ kí violence yẹn ṣe bẹ̀rẹ̀ let's just continue that violence because kò lè bẹ́ẹ̀ ní ṣe mọ́ she is gone for good and she cannot eh, come back again. ẹ ẹ ìbúlò bí tàkúté ni bá ti bá sọnù yorùbá eh. fún wa máa rí bí i àṣà àbí. Oh, ìbúlò bí tàkúté ni ní kíni àbí wọ́n kọ́. máa lọ kíni ìwọ tí mo mọ̀ ìwọ tó yẹ kó bá ti fún ẹ ládàá sí orí àwọn àlejò ṣé o kí n pè tá padà. bá mi gbé ìyẹn lọ sí hello ẹ mú tí ń gbé bọ̀ twenty million naira ẹ mú tí ń gbé kúrò nílé mú tí ń gbé bọ̀ ẹ ìgbà wo ni ẹ ṣẹlẹ̀. kí la máa ṣe báyìí. ó dá mo ti gbọ́ má gbé padà sínú ilé nìyẹn má gbé wọlé ṣé a máa pàdé ní club lálẹ́ àbí ok all right all right. ọ̀gá ṣe àlọ́ síbi tá a fẹ́ lọ́wọ́ ni wọ́n gbé sílẹ̀ máa gbé padà sínú ilé ìwọ lọ sínú mọ́tò ó ṣe wọ́n wọ̀rí. ah fi sílẹ̀ fi sílẹ̀ ó ṣe hmm. máa gbé nǹkan mọ̀. halẹ̀ síbẹ̀ yẹn jàre ta ni ẹ. ẹ wo ọ̀rẹ́ mi kọ́ ló júwe bíbá fún mi ni. ọ̀rẹ́ júwe ta lọ ọ̀rẹ́ ẹ. tájù. tájù ṣé òun wà ní fẹ́ẹ́ gbà. ó yá wèrè. ẹ ní sùúrù inú ẹ má ṣì mí gbọ́ ọ̀rẹ́ mi tí mò ń sọ yìí tájù gangan lórúkọ ẹ orúkọ tó ń sọ ni mò ń mú í ṣeré. ṣé òun wà ní fẹ́ẹ́ dúrà bèèdì ọ̀rẹ́ ẹ̀ jẹ́ tájù òun ló júwe bíbá fún ẹ bẹ́ẹ̀ni ó ju ibi báyìí fún ẹ bẹ́ẹ̀ni ṣé o mọ ibi tó wà. àmọ́ mo ibi tí mo wà. kí ló fẹ́. ẹ wo ọ̀gá mi ni. ọ̀gá ẹ ọ̀gá ẹ ṣe kí ni. ẹ tèkẹ́ ẹ ẹ ti ń kó gìrìgìrì bomi jù rẹ jọ ẹ wo ọ̀gá mi ọ̀gá mi gbowó sílé owó yẹn dẹ́ pọ̀ gan mo fẹ́ kẹ́ wá bá mi gba owó yẹn lọ́wọ́ ẹ̀ ìdí tí mo ṣe wá síbẹ̀ nìyẹn. ọ̀gá ẹ gbowó sílé. bẹ́ẹ̀ni. owó yẹn pọ̀ gan. bẹ́ẹ̀ni. èlò lówó tá à ń sọ. ah ẹ wo owó yẹn pọ̀ gan kò yẹ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe ìfọ́gà mi o ṣùgbọ́n ó láwọn gan òun ló jẹ́ kí n fẹ́ pé kí wàá bá mi gbowó yẹn owó yẹn pọ̀ ó pọ̀ gan gidi. sọ̀rọ̀ jàre èlò ni. twenty million naira. twenty million. bẹ́ẹ̀ni nfa mo ṣe ń sọ̀rọ̀ owó yẹn wà nílé ọ̀gá mi báyìí báyìí báyìí báyìí báyìí mo bá ń sọ̀rọ̀ ó dá ẹ lójú. Ah, ah, mi ò wá bí láti wá ṣeré dá mi lójú. o ò tiẹ̀ lè wá bí báyìí wá ṣeré tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣeré mọ́ school iṣẹ́ ló ń ṣe ń bẹ̀. àìmí gan mọ́ sá. tá a máa débẹ̀ ṣá máa bá bẹ́ẹ̀. ṣe rí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí owó yẹn wà lé ọ̀gá mi báyìí báyìí báyìí in fact tá a bá lè ṣe pápápá gan kó tó di pé ó máa gbé kúrò lé inú mi máa dùn. àdúgbò wo ni mo gbé. ẹ ẹ kínní owó ni kókó avenue. owó ni kókó avenue. bẹ́ẹ̀ni. <laughs> o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣọ́ ti sọ fún ẹ ṣàṣe máa ń ṣiṣẹ́ tiwa. Hmm. sixty forty kò sọ̀rọ̀. Ok. pick up pick up pick up pick up pick up. Ah. kí ló ń ṣọmọ yìí yóò mọ pé mo wà lọ́nà ni ó lè ń pè pè pè pè pè pè. Don't pick caller. Hello, bro báwo ni má bínú mò ń drive lọ́wọ́ ni. mo wà ókè mo wà ókè wo ìyẹn tẹkọ mo pè yín fún báyìí nǹkan tí mo pè yín fún ni pé mo ń lọ ní street mo contract mo lọ síbi tí mo ti wá ṣetán ní kí n wá lẹ́nu so mo ń lọ mo wá rí ehm, Razak ẹ eh, ẹ eh, driver àǹtí mo eré wọn nìyẹn mo ṣáà ń pè wọn wọn ọ̀gá mi lóhùn wọn á tẹ̀lé wọn mo ṣáà tẹ̀lé wọn débi kan bá wọnú bẹ̀yẹn mo bá gbọ́ sọ́wọ́n guys kan pé yẹn pé àǹtí ń gbowó wálé pé kán wá rọ̀bù wọn mọ́lé pé kinní kan pé wọ́n gbé twenty million wá sílé kán wá rọ̀bù wọn mo etí méjì mo fi gbọ́ mo rí wọn pẹ̀lú ojú méjì báyìí ni. okay okay okay o ṣe gan o ṣe mo appreciate ẹ ah, mo mọ nǹkan tí màá ṣe o ṣe gan. okay ṣẹ́jú tó ọlọ́run asap o ẹjọ́ torí ọlọ́run kíákíá ni ẹjọ́ ìjáfara léwu ẹjọ́ torí ọlọ́run o okay sir okay sir I eh, will call you back má pè yín padà mo ti gbọ́ all right sir. ah you ah no mo ní láti tún padà. kan kò jẹ́ ká máa lọ. ibo la ń lọ. this is not the time for questioning mama ṣàlàyé fún ẹ lọ sókè lọ mú nǹkan tó mọ̀ pé important sí asobìnrin one or two kò jẹ́ ká lọ. Um, my car or your car. oh we are not using either mo ti order fún cab cab máa gbé wa lọ mama ṣàlàyé everything fún ẹ lọ gbé nǹkan tó máa gbé. mo ti ah! gbọ́ ah, máa lọ kóńsì tó lọ dé ìsìnkú. àjọ má gbàgbé báàgì yẹn má gbàgbé báàgì yẹn gbé dání let's go please mo ṣàlàyé gbogbo nǹkan lọ́wọ́ ó bí ìpàyà ìyọkọ̀ ìyọkọ̀. àwọn yìí wọ́n understand kò lè yẹ. Down now, down! ṣebí a ti wà safe place báyìí. so ah, ah. lè bẹ̀rù báyìí àbúrò ń gbọ̀n. Anyways, there's nothing to be worried about. Àwa in a safe place, but at least it's better than being at home. And if tí mo dẹ̀ ṣe wá sí tell by báyìí ni at least, I mean, if anything is gonna go wrong, kò sí anybody tó my ever imagine pé a lè wà lórí You know, I mean, I don't know. It's just, it's just crazy. It's, it's, it's crazy. Um, um, since a ti wà níbi tí ó wà safe, um, mm. ṣó lè sọ nǹkan tó ń Actually, mo. Calm down now. It's okay. Calm down. Um, it's really nothing to worry about, but just that it's for you know safety precaution. Um, mo information pe wọ́n fi arọ Yeah. lálẹ́. yẹ rob mi Tani. ni mo ṣe ta ni ta ló sọ fún mi nípa owó tó wà irú ìṣẹ̀yàn kankan. Babes, oh, ìṣẹ̀yàn kankan. Ah, ìṣẹ̀yàn. Babes, no. See, I've told you countless times. I've told you countless times. Surely, go see anybody tó wà worthless. Nobody is useless. You should not. You should not look down on anyone. You shouldn't treat people badly. A lot of times, tó bá treat àwọn èèyàn dáadáa, you get it back but tó bá ti treat wọn pẹ̀lú i mean pẹ̀lú wicked you know banarism and all at the end of the day àwọn náà máa máa robi rọ ẹ. ó kì í ṣe máa wo information tí mo gbọ́ ehm, mo rí fẹ́ òun ló pè mí lórí fóònù bí mo ṣe ń drive lọ ó pè mí ó nígbà yín pé òun gbọ́ yín pé àwọn kan wọ́n fẹ́ rọ̀bẹ lálẹ́ yìí. mo rí fẹ́ again mo rí fẹ́ yìí náà tún ni so ó sì pè é ó tún lè máa pe fóònù ó tún lè máa pè é dá kò tẹ̀ sí wàhálà kò sí problem o jẹ́ kó máa pè é lọ. you know what kí ni. o ti rànjú. no no no mi ò rànjú mi ò rànjú bọ kí ló dé tó ṣe mo máa pe fóònù ẹ kí ló dé tó ṣe ń pè é kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan kí mo rà ń gbọ́ ọmọ yẹn náà mi ò. okay ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ o mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti dàárọ̀ o máa ní láti lọ chin number kó má rí èpè mọ́ and that's it. ọmọ fẹlá. ẹ. Eh? Ofela, oh, hmm? this is really absurd. Kílé tó ń kílé tó ń bí by now? Kí ló ń ṣe gbogbo náà? Àti kò fanlẹ̀ ìfà ti ń ṣe. Mo yẹ̀ ṣe ń sọ fún ẹ̀sìn pé okay ah, ah, treat people with kindness treat people with love Mom. and look at you right now look at the way okay à ń sọ̀rọ̀ life and property à ń sọ̀rọ̀ pa safety ní bíbá ẹ̀ sìn. ara safety náà ni mo ń ṣe ara safety náà lè. no kò ṣe safety lele jealousy lele. safety no jealousy ló ti bring you to this. ọkọ mi ni safety ni ah kọ́ máa pè é. hey hey let me tell you something. Oh sórí ọmọ tí wọ́n lé kúrò yìí tó tó sack olóore wa ni o yes olóore wa ni kátẹ̀kùn azeem gbòkè fa ilé tó le náà ló fà tó fi ń wáṣẹ́ kiri òkè ó ń wáṣẹ́ kiri ó spot razak ipe òkè akóhun pé kóhun kí o ó rí i pé ó sọdá in the process òkè ah, ah. ẹni mímọ̀ mi lélẹ̀ jẹ́ kí n tẹ̀lé kí n tiẹ̀ lè rí kóhun tẹ̀lé béèrè gbà báwo ni àlàáfíà wa o in the process ó bá razak àti àwọn kan tó jọ ń plan tó sọ pé ìkànnì ẹ òru kìíní kankan for that reason owó wà lọ́wọ́ ẹ kí wọ́n wá gbé. muku muku muku muku Razak my driver ah! ìwọ ṣòro ah, kí ni mo ṣe fún Razak nítorí olóhùn babe since tá ti mú ẹni tó fẹ́ ṣe nǹkan fún wa ẹni tó fẹ́ pòlè mo jẹ́ ká sáré lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá o jẹ́ ká lọ pò wọ́n títí jẹ́ kọ́ ṣàjẹ́kọ́ lọ mú. honestly i. kó lọ mú ni. i told on. I thought about that earlier. <laughs> But at the same time, too, what if the information she gave was wrong? You understand? What if they were probably going to change their minds? You know, so me or fake raise false alarm. You she said, like, okay, let's just hold on. Let's come to a safe place first. Let's see if the robbery is probably going to take place. Okay, no, let's see if the robbery is going to take place or not To bá dẹ̀ take place I'm bá mọ nǹkan tá a fi máa ṣe tí take place no at the same time náà yẹn ò mí pé bí agbẹ́ka máa lọ report i made for safety purpose but for now jákàn fúnra four hours, mo lè rò ó sìn For now, let's pass the night here by tomorrow morning we'll take necessary action. okay o um, dey feel ibi báyìí wa safe enough. come on it's safe kò sẹ́ni ẹ̀bùn tó lè ever rò pé àwọn àmì báyìí now. Uh, yeah àmì ìwọ fúnra rẹ gan ṣé ṣé o lè dábì báyìí mọ̀ gbà ṣé mo ṣe lè dábì báyìí mọ̀. ìbáwò ló ń gan ṣe mo gbé báyìí. But I spoke to the cabman lórí fóònù pẹ̀lú the player they go come pay me for my speaker you know so. cabman okay. Are you serious? Wọ́n wá. Oh my God, oh my God. Ṣé wọn ṣe kankan fún ẹ ṣá? Níbo ni wọ́n wà? Ah? Ah, àbẹ̀jẹ̀ ìṣó mọ̀ pé bàbá ńlá olórí burúkú ni ẹ. Olórí burúkú ayé àtọ̀run ni ẹ. Ìwọ jápa. Ṣé bọ́ máa sọ fún mi pé ológun? So imagine pé. Ah, shit. Babes, babes, babes, babes. Babes. Mm. Yes. Mm. Um, you know what? I <laughs> ló you, mí. Calm me. Come now. wà lórí fóònù sí. Kí ló sọ? Kí ló sọ? Ọlọ́run ṣe, ọlọ́run ṣe, ọlọ́run ṣe, ọlọ́run ṣe. Kí ló ṣẹlẹ̀? Àwọn olè wá sílẹ̀. Yé! Wọ́n wá sílẹ̀ and thank God. Yeah, uh, fún ọ̀tí àbẹ̀ṣẹ́lẹ̀ pẹ̀lú ṣe because Àbẹ̀jọ́ sọ pé òun ti japa. Àìkú ah. ti school tẹ̀dúná abẹ́jọ́ yìí tó bá tó bá wo mo mọ̀ pé òyìn gbọ́ mi bó ṣe lọ yẹn ni kò máa lọ àlọ́ lámilámi ni àyìnbí kò kí n rábọ̀ ẹ̀ má padà wá sínú ilé yìí mọ́ ẹ lóòótọ́ èmi kọ́ ni mo employ yẹn but mi ò fẹ́ rí ẹnu ilé mọ́. Bí tó bá yọ̀ pàrọ̀ wọlé kí ló bá sí wa báyìí. Ah, no, I don't want to check out my ah, situation. Ah, um, I think this is what we'll do. This is what we'll do. I think we need to, we need to inform the police. ó ti mo fi sùn nínú mo sọ fún mi ní kókó ọlọ́pàá mo sọ fún mi kókó ọlọ́pàá bí àkókò wọn sọ wọn lọ sílé wa. ẹ ẹ no no no no i don't um, the thing is let me get my shirt and i'm not stopping once in they'll, they'll go to the house again. that is life for you most of the robbery attacks tó máa ń ṣẹlẹ̀ ó máa ń ní ọwọ́ internal person nínú. ẹ̀yin ò strange sáwọ́ ọlọ́pàá torí pé iṣẹ́ tiwa ni. Mr. Razak kí ni nǹkan tó rí lọ́bẹ̀ kó tó wà rọwọ́. ọ̀gá ọlọ́pàá kò ń ṣe pé ó wù èmi náà láti hùwà tí mo wù ṣùgbọ́n madam gangan ni wọ́n fà bẹ́ẹ̀ ni toró nígbà kan tára màmí ò tí mo lọ bá madam mo bẹ̀ wọ́n pé kànjọ kan yá mi lówó pé màámi ń kú lọ lọ́sípítù madam sọ wípé kò sí nǹkan tó kàn án àsìkò tí mò ń sọ yìí madam gan wọ́n fún ọ̀rẹ́ wọn lówó out of her will èló ni mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn two hundred and fifty thousand naira mo dẹ̀ sọ fún ẹ pé kó máa yọ nínú sálárì mi kódà tó máa fẹ́ fi interest sí kó máa yọ pé mi ò mind but madam sọ pé kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú family mi iṣẹ́ wọn nìkan òun ló kọ́ wọn iṣẹ́ tí mò ń bá wọn ṣe nínú gbogbo rògbòdìyàn náà ni màámi kú sí ọ̀rọ̀ yẹn dùn mí gan so àtìgbà yẹn mo ti ní madam sínú. ló ṣe wá decide láti pa ìyàwó tèmi láti gba twenty million naira right. ṣe rí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ń ṣejú èmi náà ó ní bó ṣe jẹ́. Mr. Felix. Well done, no. Oh. Well done. Madam. Um, èmi ni. How are you? Uh, I'm good o. Oh. Mo ní kí n mú change wá fún mi. Ẹgbà. Agbo. You know access to amaze me. Ṣé torí change lo? You not serious. Lọ fi ra mineral jàre tó ṣe wá ń dà mí Thank you ma ah madam ẹ má bínú ah, ó ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yín náà tẹ́lẹ̀ ah, mọ́mísì mi ó rẹ̀wọ̀n díẹ̀ ah. bẹ́ẹ̀ so ó dẹ̀ ti yẹ kí n ti yọjú sí wọn mo á ní kí n sọ fún yín pé mo fẹ́ lọ yọjú sí wọn. hospital ló máa wà wà bí lọ́wà. wọ́n ṣì wà nílé for now tí bá hmm. délé ni màá ṣe mọ̀ bóyá. wọ́n máa ní láti yọjú sí wọn ni bí táìmù olúwa fẹ́ lọ sí ọ̀dọ̀ wọn. Um, gbà tẹ bá fún mi láàyè náà. okay uh, um, Felix. yes madam. what time is our appointment with uh, Chief Magiagbe. seven a.m. madam. seven a.m. Eh, so yẹn da that means you are sleeping here tonight so, that we can leave early tomorrow morning. no problem madam. Eh, so gbogbo ọ̀la yẹn a máa tètè kúrò nílé ilé dé máa fẹ́ ṣoṣù àkàtúndé so wọ́n máa ní time láti rin gbogbo ìrìn hmm. tiẹ̀ so àbúrò àkànjọba dé pọ̀ sí i time kan náà lálẹ́ i think that's fair o the máa ní ìdòwò díẹ̀. Ah. no wahala i will give you some cash bí a kílẹ̀ ní to ṣiṣẹ́ i will see you bí a kébì not tó sọ̀rọ̀ it's okay má wọrí pẹ̀lẹ́ kú tọ́jú pẹ̀lẹ́ ṣe ti gbọ́. ẹ ṣe gan ni ma mo really appreciate. no no problem. Felix hurry up o we are, we are leaving in next thirty minutes. No problem. Uh, Abba Felix, thank you. Thank you. you lórí ẹ̀mí tó jẹ́ pé. Ah, ìwọ ni kọ́kọ́. ètò àwọn kìtì ló máa dáná báyìí tó ń parí bí ń pa mi bí ń pa mi. you enjoy yourself abi. sure I did. the ah. <laughs> more you do kò fi yẹ kó jẹun mọ́. ó ṣáà ń ṣe bí ń pa mi bí ń pa mi bí ń pa mi. bébí máa sọ yẹn. bala ṣe o. ẹ agbo. Mm, ẹ bí báàgì. Mm-hmm. ṣé um, Felix lock motor kí o ti bá mi ṣú kéṣin bá. iye mo ti drop ẹ o ti lock ó ti lọ ó ti lọ ó ti lọ yes ma yes ma àbùkù <laughs> wà lágbára kìí ìmúra yín lé ní ìyàtọ̀ kan kí lè ṣẹlẹ̀ what's the occasion. mo mọ kẹ́ máa béèrè <laughs> uh, actually today is my birthday ma. Ah, èmi náà wò pé múra yìí pọ̀ lẹ́nu géètì náà <laughs> o ṣe o ga jù o sọ fún wa ó yẹ kára kéèkì fún ẹ. Ah, mo fẹ́ bọ́dà yín ni eh. bẹ́ẹ̀ ni ma. ẹ eh, bóyá ọmọ kí mura ìmọ̀ bọ́dà wa máa fẹ́ bèrè kékeré fa. àná ah, <laughs> mo mọ. ọgá birthday boy. thank you ma how you gift. àlejò àwọn ọmọ ilé ṣàmárì kan tí mo lè fọ. thank you ma <laughs> ẹ ṣé gan ni sá ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ma. how you gift máa gbé láì pẹ́ so that I can give you a gift. thank you ma. thank you ma. birthday boy. birthday boy. it's okay only ah, it's okay now kò fáìn kò múra báyìí yóò rí kó fáìn báyìí. ìwọ̀nba dẹ̀ ni compliment náà gbé ló le tó bẹ́ẹ̀. ọ̀dà mi ló jáde. <laughs> so i just want something light. ẹ tún padà sí ibi oúnjẹ yìí i have to ibi owó mọ̀ pé ibi yẹn ló pa mi wọlé. ló pa wọlé. ó hmm. rántí t-shirt ẹ kọ́báyì t-shirt kọ́báyì tí o sọ pé kò rí ilé ìwò ẹ dáadáa yẹn jẹ́ kí lọ́wọ́ òun ni máa fún as gift. two gift two. ọmọ tó ṣe birthday náà. to a gatekeeper tó kò wọ ẹ tó sọ pé. no no no no no lọ sí um, they call that place ṣé super àbí kataniwa uh, go and buy whatever gift but eh, one fifty dollars uh, t-shirt. Uh, no, no, no, no, no, no, no. Otibo. Eh, nkan díẹ̀ àwọn ilé. Otibo, I will not try it. Oh, oh better. I will not try it. Uh-uh. Noodles Anything, light. anything light. Olú pàlàpàlà ò ní. Ìgbà wo nìyẹn fẹ́ bẹ̀rẹ̀? <laughs> Àmàlẹ́rẹ́ ṣùkẹ́. birthday to you, happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Adele, hmm? there you Paul. It's a birthday. Ah. Oh my God. I like these slippers. Uh, Thank you very much. You're Thank you, sir. Oh, that's okay. <laughs> oh, oh my God. ẹ ṣé gan ni ẹ ṣé gan ẹ ṣé gan ni sá thank you i really appreciate this. no problem. báwo this one is okay you should be okay with it. Yeah. I mean, Yeah, also took that gift to pay. Oh, really? Yeah. Okay. I mean, this means a lot to me. Oh. Ẹ ṣé gan ni ma. Thank you. Thank you. Thank you. It's a your birthday. Enjoy Thank you, sir. it. Daddy, you're welcome. Happy birthday, dear. Baby, hmm? was that really necessary? Uh-uh, what's not necessary? It's a special day and it needs to be treated specially. Firstly, Olúfẹ́ funi ní t-shirt ni. Ọlọ́run yọ ẹ́ tó ṣe o tún wá sọ pé champagne o mọ iye tí mo ra champagne o mọ iye tí mo ra gbogbo àwọn champagne tó wà ní bedroom yẹn. èmi náà ní champagne. no don't try it please oh those champagnes are not for commoners oh yes he is a commoner. birthday does it matter. irọ́ ni you should feel special on the day. tó o bá gbèdé level yẹn i mean o ti gbé sí level tí o used to. sí level ọkọ tó ìṣòro náà gbọ́n kan tó sọ ní ó ní òun gba gift rí bó ti bá tóun ti gba gift gbẹ̀yìn see how happy he is. lọ ṣe wá fún mi ní indomie. <laughs> you are so petty. ṣé kí wọ́n sọ pé fẹ́ something light. Eh, ẹni tó yẹ kó kàn gbé rice fún nínú ilé pé ok have this rice. mo máa ń jẹ rice lójoojúmọ́ mo máa ń tì pẹ̀lú lójoojúmọ́ mo pé lẹ́yìn yóò máa appreciate ẹ̀ more than gbogbo àwọn yẹn let's let's go to the room. really mm -hmm. it was let me. Eh? Ah! mi máa rí irú eléyìí o ó ní igun àtìrú wọlé èèyàn àtìrú jáde báwo lèèyàn kò ṣe máa wò sùn ó máa ra dúró ẹ̀bùn bàǹtàbàǹtà báyìí tó máa ra fún yàn ọmọ ọṣẹ lásán máa ní mi èmi gate man ah. tí ó bá ṣe wípé ó nífẹ̀ẹ́ ẹ̀dùn kan inú kún lè dédé rarú ẹ̀bùn yìí fún ẹni tí ò nífẹ̀ẹ́ o àbí <sighs> ẹ̀gbọ́n náà kó ẹ̀ pé madam kú mi jẹ o wọ́n á wò pé bí ọjọ́ orí ìyá hmm, mo kéré sáwọn àti pé gẹ̀tìmá lásán lásán. Hmm. olúbọlájẹ tí ó bá ń ṣe pé bàbá mi tó kú ṣé èmi á máa máa sùn sí irú bíbà màmá gbé bíbà màmá ṣe gate máa lé olówó of course kò lè rí bẹ́ẹ̀ màá kàwé mi dójú àmì màá dẹ̀ rí iṣẹ́ alálùbáríkà tèmi náà máa jẹ́ èèyàn but dídà ló ń dà tọmọdẹ̀gbẹ́ ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ aláti ṣe mi a máa ti ṣe ara ẹ̀. Go Madam. don't ni. Don't don't call your follow mọ. Agbo. Agbo. Ma. Mo bọ̀ wá. ń ṣe lẹ́yìn bẹ́ẹ̀. Ah, ah, mo lọ bá yín clean àwọn ilé àwọn ẹran yẹn. okay ah, can you drive. mo mọ drive ma. like really really drive. ah dáadáa oh, <laughs> mo mọ drive dáadáa. Felix. madam. Yeah, give the car keys to Agbo. Ma? I said give the car key to Agbo. Madam, ṣé mo ṣe yín ni? No, mo kàn fẹ́ kí èmi àtàbò you can take the day off. Oh, ṣe mi, mo kàn fẹ́ kó sinmi ni you've been driving, you've been working. Èmi àtàgbò náà kò sí pàlọ́ síbi kankan really kankan have a drive and then just chill. Kí n fún kí? Give the key to him. Thank you. Sabi drive. Uh-uh which kind of question be that. i never see you drive before now Now why they ask. ah uh ah -uh. my daddy he used to be very okay when he was alive he has one pathfinder he's, an old pathfinder but na that pathfinder i think know how to drive you know from uh, we go Osogbo from Osogbo we go you know Shaki now and Shaki to border not too far Now me drive him. just a man know whether he fit drive. ah ah brother, no loud down. ó náà lè drive kò ní kò lè parọ́ náà ó kàn ó kàn rí bẹ́ẹ̀ ni ọ̀gá gbọ́ nǹkan tí ọ̀gá sọ ọ̀gá ló mọ̀ ilé mo ti uh, jáde. Eh? Oh, um, go and open the gate. Go and open the gate. Um, e get pattern wey I dey take use open the gate. Okay. understand? But open am anyhow today. I go make I open gate for Mama Emma. I go teach you later. Eh, I go. Ẹ pẹ̀lẹ́ madam. Sorry. Take it easy, take it easy. Take it easy, open up. Thank you. Mr. Felix, quick now. Ah ah. I know they open gate like this for you now. Do quick, madam They inside. Ah ah. Felix, you no carry madam comot ne? So I see I go carry madam. Ah. Agbo. How? Ṣé Agbo sabi drive car ni? Mm-mm. Agbo no sabi drive. Agbo no sabi drive na him enter car carry madam comot. Wetin dey even pain me? Na say madam say make I give Agbo key. Agbo gate ordinary security guard ordinary gate make I give am key make me as sit down for house make he dey drive madam comot. that hope one. say no be waiting at the think o. jọ̀wọ́ from felix wetin you dey think. hope say no be say Madame wants sack me. which kind thinking be that. Ah, ah, how you go say Madame wan sack you you know say if you offend Madame, she go tell you Madame no be that kind person now so no dey think say she wan she wan sack you sack you how. no na no fear no problem. Ah, you no need fear no worry madam they come make me go do wetin i wan do i dey come no think no no problem. agbo agbo. madam um, what are you always doing at that corner. Ah, ah. mo ń ṣọ́lé náà ni mo ń everywhere náà Come with me. Come with me. Seji Olele. Ah, ṣé mo bọ́ táwọn sẹ́tẹ̀ máa ń ṣe tó wá ó kó ti fẹ́ bẹ̀rẹ̀ ni. ibo ló ti ń bẹ̀rẹ̀. Hmm. my friend come close jare. Ah. <laughs> Hmm? mi ò gé kí ni soft tó tó yẹ o. Ah. èyí padà hmm? ṣé o lè gbọ́ wẹ́lẹ̀. why not it's all yours. ah. ah. Bungalows Brown. Um, yeah. Murenife. You and your gatekeeper! Murenife! Babe! Kini! Excuse me. No, what is wrong with me being with a gatekeeper? Is it not human? Check on you. Eh? <coughs> Sorry, I, I, I didn't just get it. You and this thing? Oh, oh, oh. Am I? with due respect Emma má ever refer me as this thing come on now change ló constant July. láyé ọlọ́run dẹ̀ ti gbé mi sípò so you need to respect that. really oh yeah ẹ má sọ bẹ́ẹ̀ honestly i'm disappointed. samuel i am more disappointed in you yes because o oh, respect her o kò wá invade privacy on me, báyìí I don't get it. No, no, no, no. Are you in your right senses? Then you are the one that is not in his right senses. So, oh, oh, oh, you, are, you, are, you know what? You have overstayed your welcome. So you have to leave. Nobody even invited you in the first place. So leave right now. No, I will throw you out if you don't leave right away. Because of this thing? Yeah, well, excuse me. Marco maybe anything more. He's my husband. Right now, yes. He's the man of the house so oh, like many ní more. mọ́ yes what part of you cannot call him thing do you not understand. honestly something is not just adding up here if I step out of this house I can assure you you are going to regret this. you will be the one to regret stepping out of here because right now <laughs> it is your loss. you. Jennifer Gokoni why you coming close to him go. to that extent. yes. Please no. I'll deal with you. Uncle Daddy. Hey, hey, hey, hey. Uncle Elo. Just go. Season yìí ti kọjá. No problem. Please go. Can you imagine? Ṣé mi nìkan lobìnrin tó wà láyé ni? Ẹ mi mọ̀ kan tó ń ṣe go gbọ̀ pàpà sójú ń dùn mí ni tí mo lọ gbọ́ níkùn, a máa ma fi kun agbára No, I need láti gba this man Very important. Abi, Because tí gate man bá wà lẹ́nu ọ̀nà ẹ̀, máa ò ní ra ìwọ̀ bíbá. Òótọ́ ni. Ah. Ó yẹ ká gba gate man mi àbí kagba gateman mi now you know. no no no ma I'm not no yeah. i'm my lord gate fúnra wa. fúnra wa yeah we don't need any gateman. ọdẹ hmm? i'm sorry baby. your something is right now kí ló máa jẹ. o oh, oh, oh. like ọtí máa ṣe ó bá mood mi jẹ mi. má bínú má bínú ah. ìwọ bímọ. kò mójú kò mọra. kò mọ kò mọ ó dẹ̀ ń lè ah kí ló fẹ́ jẹ. báwo ni ma lọ bẹ gún yẹn Ah, hey, you pọ̀ me, mi ju gbogbo yẹn make you pounded yam. Màá fi irú sí you. yẹn fún mi Yeah. Hey there. How are you? Mm. Leave. Yeah. Um, I have a good news for you. Mm. What is that? Guess. You know I'm not good at guessing. Just, what is it? Just try. Okay. Um. Blah, blah, blah, blah. Until what contract you Well, that is a good news. A better guess. Um. Good news. Mm. Better guess. Oh. Àwọn tó ló jẹ lówó yẹn, àwọn customer, àwọn client to jẹ jello in. I want to owó yẹn. <sighs> That's also good news. Okay, it's fine. Um, we <laughs> ìwọ gan back. Mm, sure. I've been complaining all yesterday that I wasn't feeling well, feeling feverish and all that. O ti bọ́dà láti bí mi láti my head now. Babe, How do I feel? Babe, babe, come on. You know yourself. Tí o bá ti lanu ẹ̀ sọ̀rọ̀ fún anybody ni mo nǹkan tó go through or nǹkan tó ń ṣe ẹ́. Tí nǹkan bá you know. Because oh kì í ṣe ní tó you are always active. So ba mo ṣe fẹ́ mọ̀? Anyway, I'm sorry about that. It's fine. <laughs> okay, um, let me just let me just tell you what it is. Um, I went to the hospital. Okay. And um, but our doctor they carry out test. I was of me pe mo ti lóyún. Ó sọ pé kí ni? wọ́n ní pé o ti lóyún dókítà sọ wípé o ti lóyún ìwọ lóyún. dúró dúró ìfẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ oyún oṣù mélòó ló wà nílẹ̀. ìwọ ní oyún six weeks mo mi lára nínú ilé mi ò dẹ̀ mọ̀ wọ́n sì ṣe sọ fún ẹ sóbìnrin kan yín ni bí yorùbá lójú yóò kí mọ̀ ni ṣé èèyàn èèyàn èèyàn kí mọ̀ ni. báwo mo ṣe fẹ́ sọ fún ọ mú kí nǹkan tó ṣe yìí sì ó ti dá wàhálà lẹ o yeah o ti dá problem nílẹ̀ báyìí because mo sí wọ́n ti ń disturb mi láti jọjọ́ ẹ̀ ọjọ́ wo làwọn fẹ́ gbé grandchild àwọn ọjọ́ wo làwọn fẹ́ gbé grandchild àwọn ó dẹ̀ wá bẹ̀yẹn ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ pàdé nǹkan tó tó báyìí mọ́ra for good six weeks no no no no ó ṣe mí o ó ṣe mí but màá dáríjì ẹ oh my god Agbo Junior is coming Agbo Junior is coming baby màá gbé ẹja yẹn because this is called for celebration and I want you to do me a favour now mo fẹ́ kó lọ sókè mẹ́ẹ̀ kó change aṣọ ẹ̀ kó bọ́ sísàlẹ̀ kí wá gbé ẹ tọ̀ ayé tó jẹrè you understand mo fẹ́ gbé ẹ jẹ kàtí àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà. Come on, baby. Come on, baby. Come, come, come, come, come, come, come. Mm. Agbo Junior. Thank you. Ọmọge. Thank you, baby. Ah, mo ìgbà olóde náà fún surprise ẹ̀ náà ni mo dé. <laughs> gbogbo wa tí mo rí ẹ ti dọ́bù dọ́bù o. owó tó fọ́ ni èmi náà dẹ̀ fẹ́ surprise ẹ̀ rí o so surprise akọ́pàdé surprise surprise ọba wúlò surprise. and uh, I know Samuel will be very glad inú ẹ̀ máa dùn láti become a father. ta ló ń jẹ́ bẹ́ẹ̀. Samuel náà. Oh, you are still living in the past. Sorry. Samuel, Samuel Sha. <laughs> Samuel is in the past too. Ah. ah. but already near now. So I náà. you to Daniel to the dá ní ẹ̀ tó dẹ̀ go mi tọkàntọkàn. correct me, gbọ́dọ̀ ìgbà yẹn Samuel you, ó dáwọ́ condition tí to ń Is it? kun Samuel, a má máa fi kún Eh? You're supposed to have advised me that this man is not good for you. Because my work will don't fit that at all, don't fit in me. Yes, seriously. Oh. You know, worrying on Samuel, Samuel, how now? Eh? ẹ wí ẹ yes love. Yeah. Um, It's very check Uh, hello oh, okay Uh, agbo Kiss, ọmọ mi ń jẹ owó òun náà ní last time, kiss. o ti fi kí nínú ẹyẹ lẹ́nu. It's alright. <laughs> It's okay. Um, kí lè lè. Wọ́n máa lọ máa jó. Kí ló ṣẹlẹ̀? What is all this? What is what? What does it look like you're saying? Eh? No, what is what? I don't understand. Your gate man. Hello? Hello. Madam. I'm ah. a man respecting God. Ṣé mo wípé ah. mo máa Ah, yeah. As you just tuntun máa ń wá sínú ilé, mo máa ń kún ẹ My mo máa ń fi àpọ́nlé, mo máa fi ń bá ẹ lò. Wọ́n dẹ̀ máa ń sọ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. Ìgbà òjò wà, ẹ̀rùn wà hmm. ìgbà ọyẹ́ náà wà hmm? àsìkò ìgbà tí mò ń ṣe gateman ló ti kọjá o nísìn ipò tó lóun gbé mi sínsìn ó mọ̀ọ́mọ̀ ló wò mí sùnsùn ló gbé mi síbẹ̀ ẹ̀dẹ̀ láti gbà fún mi ni kírétò ṣe bẹ́ẹ̀ náà tí ìbá ti gbà fún lò ẹrú tó yún nù èmi mo rọ́ síbẹ̀ èmi ni èmi mo ṣe síbẹ̀ ẹ respect mi pẹ̀lú ọmọ ẹ please má rìn mí fín exactly. Marry me, mí Hmm. mọ́. ṣùtúbọ̀ please. Hey, um, well, I was about introducing him to you, but as it is, he has introduced himself to you. mm So, yes, and don't question to below me. Baba Mumilele. Hmm? Yes, what is wrong? Mm. Yes. okay. No, you are the one that is not okay. What is the problem? Kí ló dé now. hmm Yes, now, what is your problem now? Look, hey, like I said, I was about to introduce to you the, the, the love of my life, the man of the house, my dream, my life, my heartbeat, Alami ayé mi, ẹni bí ọkọ mi, ìdùnnú mi, blanket mi tí mo fi ń bora Edo follow me, mú mi. Ẹ̀dọ̀fóró mi, like, like I, I cannot even breathe oh, without him. Ọ̀pọ̀ me. Ah ẹ̀mí ọ̀gá I can't even live my life without this man what else do you want to understand so right now that you're having problems with it ọ̀rọ̀ yìí mi trust me ajẹgbẹ́ odò ni ẹ tó ń wẹ̀ ní kúnra ẹni tí ó bá dẹ̀ ti ní yes ẹni tí ó bá dẹ̀ ti nírú ẹni kò lè mọ iye ẹni I know how, how, how long it took you like how many years you spent abroad tí o ríyàn kọ pè é o wá sí Nàìjíríà náà o ríyàn pè é náà o lọ o bọ̀ o sọ lọ lórí ara o ṣe all that you needed to do o ò rí ìkọ́ṣe kan ọlọ́dẹ bá mi ṣe nìyẹn mo lórí ọkọ mo lórí àlè mo dẹ̀ lé àlè dànù mo wá fẹ́ ọkọ ara wa ń ta ẹ́ i don't understand what is your problem. no èèyàn mélòó ló wà nígbà ṣọ́kọ ní fún wa bá wí ni. ó ti fóònù ọmọ nǹkan tó ń ṣe òun ọmọ ó ti kó sí ẹ lórí. no no no you are the sick one. You are the sick one, yes. You are the sick one. Something is really, really wrong with you. If you don't understand the peace that we have here, leave my house. Where else, ma paja fun? Get out of my house, my friend. Ah. Ó ti jẹ́ kí ọmọ mi, ó ti scare ọmọ mi. Ọmọ yẹn ti ẹ̀rù ti ń bà, ó ti ń gbọ̀n sí. Eh, eh. Yes, you are scaring my baby. I'm sorry. Oh, sorry. Before you go, next time you are coming into this house, okay. make sure you call or text. Tá bá wà láti gbàlejò ní period yẹn yeah fine àmọ́ tó bá ń we'll let you know. nǹkan ti ṣe é. nǹkan ṣe é ah. nǹkan ṣe é ah. bí má lọ́jọ́ ó bó ṣe rí ó dàbí kílì wí ó fà lé mi dídì ẹrù mi gbogbo ìlú òyìnbó tó lọ náà kò rí kọ̀ọ̀kan mú wá ó tó dé tán tó ń jowó to tán náà ń pèsè ọmọ olórí ọmọ lálùbáríkà àtọkọ olóríire fún ló máa ń dara ń ta nìjàre bóyá ojú ẹ̀ dẹ̀ wà lára ojú ẹ̀ ojú ẹ̀ ń wọ̀ ẹ̀ ìyẹn àkóríṣiríṣi náà wọn fẹ́ tàn sọ. owó àbí. ó kéré obìnrin tí obìnrin kéré ni ìjọba ni mo fẹ́ dìmú lára ẹ̀ mm. aṣọ orí wọ ni. ọmọ tán lẹ́yìn ọmọ kò sọmọ mọ́ àbúrò tán ni. Eh. tọ́kí ńlá eh. kò sọmọ náà lẹ́yìn ọmọ kò sọmọ mọ́. yẹ kẹ́ o rárá ẹ ní mm. pínísì ní ibùgbé fún wọ́n máa wà wọ́n kiri lórí ah, bẹ́ẹ̀dì. ọmọ mi <laughs> ọmọ mi ò pọ̀ jù. Oh you know what um, mm. smoothie tí mo ní mo bẹ ṣe lẹ́kọ̀ọ́ yẹn mm. mo máa ti tí ọ̀hún sí ṣé kí lọ bẹ gbé wa. okay sorry baby thank you ọmọ yẹn ti stress ẹ ìfẹ́ mm. wà lákọ̀ọ́kọ́ fún ẹ you know I love you. I know I love you too. <laughs> agbòkú. Ah! Baby, please. Please. Take it easy. Ó dẹ̀ máa lọ, ọ̀nà dẹ̀ tún dúró, ó to draw ah, ah, dẹ̀ tún dúró síbẹ̀. Èwo lo Baby. Give me Um, you see, baby, ṣorí tí bá ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yé mi irọ́ ni mo pa ọ́ mi ò understand anything you see that girl i don't understand there is something mi ì mọ connection yẹn ti wá but a máa padà lé gẹ̀ yẹn yes a máa padà lé ni because mi ò mọ mission ẹ nínú ilé yìí i can't even i mean thank god wípé o ó wọlé sí the right time kan imagine pé nǹkan ti ṣẹlẹ̀ láàrin mi àtọmọ yẹn kí ni mo fẹ́ sọ báwo mi fẹ́ explain ẹ Eh? ọlọ́run tó máa ṣàánú mi lónìí kò wọlé tí táìmì tí ò jẹ́ kó jù bẹ́ẹ̀ yẹn náà lọ. baby i'm sorry i'm sorry john torí ọlọ́run mo dẹ̀ mo ṣèlérí fún ẹ pé rẹ̀ ò ní ṣọmọ mọ́ lọ́wọ́ mi ẹ tó bá tiẹ̀ ro ti anything ro ti agbo junior ẹ please ro tó mọ́ mi. ẹ̀wọ̀n pàrọ̀ agbo junior agbo junior wọ́n mi sì ti gbọ́kùnrin níbi fẹ́ mi àtúwájú obìnrin náà i mean ọmọ mi náà nìyí lẹ́gbàá àpín junior àmì agboola náà ṣáà ló máa jẹ́ ẹ́ baby i'm sorry jọ torí ọlọ́run fẹ́ kó dáríjì mi. kí ló wà pẹ̀lú to now happen again i promise you. mi mọ nǹkan tó ń wá káàkiri mi mọ tó i don't even know mi mọ ti fi ṣorí lọ́rọ̀ àwọn ọmọ yìí mo máa wọrí o ayọ̀ká àmàṣà kẹ mo promise you doesn't look like it mo mm, mm, mm, ṣe dìmọ̀dìmọ̀ mo ṣe àfojú mi rè hmm, doesn't look like it. mi hmm, dìmọ̀ bẹ́yìn mo dìmọ̀ bẹ́yìn àní gbogbo tí mo ń ṣe yẹn kò yé mi sẹ́ ṣé mo dìmọ̀ lóòótọ́ ni hmm. ah, mi ti ẹ̀ mọ̀ pé mo di nǹkan kan mú gan o lè imagine mi mọ tí mo ṣe ibi ẹ̀hún ibi ẹ̀hún mo dì mú yìí ibi bèbí mi mo dì mú yìí ẹ eh, gbogbo ẹ̀ ló kún pọ́pọ́ yìí. Eh? nítorí ọlọ́run máa bínú dáríjì mi òfò ọlọ́run bá bẹ̀ ní ìṣirò ẹ̀ mọ́ ọmọ mi ó pọ̀ pọ̀pọ̀. ìfẹ́ mi ah, ọmọ yìí ó lò nǹkan fún mi ni o i'm telling you because gbogbo mi feel anything kò jogi kò jọrin ni mo fọ́ọ̀kọ̀ ibi wo re eh, my baby agbo ah, hmm, i'm sorry i'm sorry to you too because mo kú ọ̀nà you're not happy yeah i'm sorry. Mm. Ah. Ẹ̀jú. Gbádùn is an understatement. What's ta dáadáa, I'm telling you, Uncle, tó dáa kí ẹni tó ṣẹ̀ṣẹ̀ bí wọ́n wà mú lédè. Èmi náà take time láti ṣe fún ẹ. Ah, ó tún fi rú sí. Èdè èdè ṣeré nù báyìí. Ah, mo mọ̀ pé máa mo wò pé tí bá ti wá mú tán màá wá jókòó tí bá ti mú mi yẹn tán màá wá jókòó tí orí yẹn. Hmm. àfarabalẹ̀ jẹ́ oh my god really need it. ah o try o ṣe ìlú òyìnbó náà ni ẹ máa ń ṣe irú ẹja inú ìlú òyìnbó ọmọ hmm. tó dẹ̀ fọ́ ni <clears throat> ojú ni ìwà tí mo jẹ ẹja rọ. really yes na nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé agbo really like a rọ. really kò fẹ́ rárá so mi kì í ṣe wọn nǹkan tí bá lélẹ́ ò bá fẹ́ ìyá lélẹ́ ò gbọ́dọ̀ ṣe. but you need it o. ah bẹ́ẹ̀ ṣe gbanú ah. tó nǹkan bá dé you want to have a taste of this. Ah, ah, ó jẹ́ ìjọ tó kó tó mu yàn jàre ó fẹ́ fà mí gbé sí mi ní jẹun ni. <laughs> I'm a good cook. ṣe mọ̀ mi. Sure, okay. Are you fine? What now? ah, your baby is so cute. Kí lorúkọ ẹ̀? My baby. Bẹ̀rẹ̀ wa dẹ́ni, bébí ẹ̀ níjọ. See your baby. Dáhùn jẹun kí a kò fún lọ́yàn. Ìgbà wo ló dé náà? àjọ wà bí látàárọ̀ ni. no mo mi pe ìwà olùgbé látàbọ̀d. <gasps> Ah, ah. látàbọ̀d hmm. ah. <laughs> láti rí last week mo ti wà around now. ọmọ kò yé mi ṣùgbọ́n ọmọ ọmọ ẹ̀kọ́ ni mo ti gbé dání. bébì ẹni náà ó ṣe pípẹ́ tó bímọ mo ní kí wá kí ẹ náà ni. Someone. ẹni tí mo bí mo ṣáà sọ mm-hmm. because I can't even remember anything right now like was I sick or something like what happened to me. Ah. Someone called ló bímọ fún o. Eh. Mm. èmi dẹ̀ ni mo bímọ. ìwọ ló bí ọmọ ẹ̀ ni ó ṣe mo ṣe wá kí ẹ náà Was I sick? Was that an accident? Agbo, Kitman, ló bímọ phone baby I'm a great baby. Well, eh? pẹ̀lẹ́. be more funny. mi. Ah, ọmọ yín sunkún baby what is the matter. did you just call me baby. ah madam ejò bá mi mójútó ọmọ to kí ló ṣe é kí ló dé tó ń ṣe báyìí kí lẹ fi ṣe. ayúrò ọ̀rọ̀ kí ni mo ṣe ah, ah. what's going on kí ló now. ṣe náà ẹ èmi lọkọ ẹ ọkọ ẹ ló dúró yìí ìgbésí ayé ẹ ló dúró yìí okùn ẹ̀mí ẹ rèé èmi ni gbogbo nǹkan ẹ làlámọ̀rí ẹ ò ní mi tó ń ro ní ìgbésí ayé èmi nìkan ni ọmọ wa rèé ọmọ wa tájọ bí lélẹ orí pé jimmy ló strong èmi ló baby babe baby baby baby now baby báwo ni ṣe fẹ́ gbé báyìí torí ọlọ́run ẹ wo ẹ ṣá ẹ bá mi hold ọmọ yẹn bébì. ajá tá a wí lọ́rọ̀ tí ó gbọ́ ó dajẹ́ ẹlẹ́gbára àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ó gbà ó dàgbò mọ́lẹ̀ ọmọ èèyàn tá a bá sọ̀rọ̀ fún bí wọn ò bá gbọ́ wọn ó padà wá ti kà á fọnù ibi mo wí fún mi ò mọ ìṣó mu dídì sọ fún pé anything ẹja àrò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ilé pé mi ò jẹ́ nǹkan tí bá lè ilé ò bá dẹ̀ kí n jẹ ìyàwó ilé ilé ò kí n sè kò ṣe rí olórí burúkú ọ̀rẹ́ kan tó ṣèdí láti ìlú òyìnbó àwọn tó máa lọ ìlú òyìnbó táwọn rí kankan mú bọ̀ ẹ̀ táwọn máa tójú lébo lé kiri táwọn máa lọ máa sọ sítórì bí bíríìjì ibì kan ṣe rí bí àdúgbò kan ṣe rí ní ìlú òyìnbó sítórì làwọn máa fi ìgbésí ayé wọn sọ òun ni o táwọn máa fẹsẹ̀ gbèsè káàkiri ọ̀rẹ́ yẹn ló bá sí ẹja àárọ̀ ọlọ́run mọ ibi tó ti gbé wá mo kàn dé mo kàn bá dé mi kò lákàyè mi ò tètè lọ síbẹ̀ mo kàn bẹ́ já wájú ẹ̀ mo dẹ̀ rí pé mi ṣe fẹ́ fọwọ́ kàn níṣẹ́ ló lé mi bí ajá. bàbá ọlọ́run. kò gbá ojú rẹ̀. àbí ìwà pé mo dàgbẹ́ sára kó díẹ̀ ló kù. ó yẹ kó gbà ó yẹ kó gbà ó mọ̀ pé ohun tá a ṣe fún ló mu ojú rẹ̀ kánú mo sì sọ mo kì ọ́ lọ mo ní o gbúdọ̀ tí ó jẹjà yìí ó ti wá jẹjà báyìí ẹ kí ló wá lérò pa lè ṣe àbí kí ló bá mi wá fún pé kí n ṣe. Eh, bàbá ó ti ṣẹlẹ̀ báyìí sí i báwo la ọgbọ́n la fẹ́ dá sí dẹ́bìtì máa fi wá òkè wọ́n mú ní parọ́ fún yín mo ti nífẹ̀ẹ́ wúmọ yẹn o i'm in love with her right now and mo lódìndín ọmọ odìndín ọmọ wà lọ́wọ́ ẹ̀ ìjọ ìgbà ilẹ̀ ìbá mi ṣe kífẹ́ yẹn tún ẹ understand. o tún lè gbòòrò wọ́n ní kẹ́sẹ̀ náà wọ́n tẹ̀nà ẹsẹ̀ kan olóhùn tẹ̀nà gbàṣẹ wúrẹ́ dòdò ló gàjì kò sí ṣíṣe kò sáìṣe o kò sábùjá kankan lọ́rùn ọ̀pẹ ibi béèyàn bá gbágùn kìnìún ó gbà sọ̀kalẹ̀ ah, ah. ẹ̀yìn mo kìlọ̀ fún ọ ìwọ ló mú kìlọ̀ ọ̀hún ṣẹ́ o ká nígbà tí mo kìlọ̀ fún ọ o mójútó dáadáa ní ìbáṣeéṣe gbogbogbò onífẹ̀ẹ́ rẹ̀ onífẹ̀ẹ́ rẹ̀ ṣe ojú lásán lówó lé òpó òun fi nífẹ̀ẹ́ rẹ̀ padà àṣẹ bíbí tó wà níta ti pò nǹkan mọ́ nǹkan fún nǹkan tá a pò mọ́ fún òun kọ́ ló jẹ́ kó mọ nífẹ̀ẹ́ rẹ̀ ni pọ̀ jù mí lọ ẹrù yẹn pọ̀ jù mí lọ. ẹ máa ẹ máa ní eh, ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ kí lọ́mọdé rẹ wá débi ẹ̀kọ́. ẹ bá mi wá nǹkan ṣe sí. ká tún wá nǹkan ṣe sí. ọ̀rọ̀ bátabàtà bàtà tó pa tábà lábàtà ìgbà tó ní tábà rẹ wá dá bàtà tó ń sọ bàtàbàtà bàtàbàtà ló ń wí kò sọ́nà àbáyọ àbí kí mo sọ fún ọ wò mí wò tẹjú mọ́ mi kò wò mí ká tún parí iṣẹ́ tá a ṣe sílé yìí ká ṣe fún un náà àmọ́ lẹ́yìn òun sórí ìtòun wò yìí tó bá ń gbọ́ pé ó ti lọ ó ti bọ́ ẹ̀yìn. Ah. ẹ ṣe mọ̀ tán ẹ mà wá pé mọ̀ sí. tí nǹkan tẹ́lẹ̀ sọ fún mi lélẹ̀. kí ló jẹ́ kí n sọ. ṣírú advice tó yẹ kẹ́ fún mi nìyẹn. kí ló jẹ́ kí n. ẹ fẹ́ sọ mí dolóṣó ẹ ẹ fẹ́ sọ mí dolóṣó gbogbo tẹ̀ ń gbà lọ́wọ́ mi ó ti ń dùn mọ́ yín àbí kí tún lọ́wọ́ kí lọ́wọ́ kí lọ́wọ́ obìnrin mi tẹ́ tún máa ṣiṣẹ́ lórí tó lówó lọ́wọ́ kíkẹ́ wọ àbáyé. ẹbí wọ lójú kò kò dára. màá lọ ọ̀zù. ẹ̀yin ṣe tó lè gbé dásìkò ọlọ́run. àyè ń gbà tẹ́ bàbá bá wọn aláwo ẹ̀ mọ̀ ní ẹ̀ ìkọ́kọ́ ní sẹ́yìn ọ̀tọ̀ bàbá wa kìlọ̀ nígbà tó ní kí n ṣe ibi mo ní ohun tó fẹ́ ṣe yóò pé yóò lẹ́yìn o ní gbogbo ẹ̀yìn tó bá ń kó ní. ẹ̀yìn abẹ́ ma ọ̀ ṣe wá sọ lójú mi. ó dà ó dà kọ́ ni o ṣe ojú mi ló jẹ́ kó o ti sọ yìí tó sọ yìí kí n tún fi kún un ti ṣe ọ́ wèrè. mo rẹ́ni fẹ́ àjàyè ìyá mi ọ̀wọ́n orúkọ tá tẹ́jú sọ fún mi nìyẹn She couldn't stand the shame and pain life threw at her. So I lost her. I lost my mother to the cold hands of death. I lost her because she was a good person. She was too nice. I lost her to the heart of a man that was desperately wicked and no one knew it. I grew up not knowing my biological mother. kọ́pẹ́ ló pàǹtí tẹ́jú tó dúró bí ìyá ọ̀rẹ́ gidi ah, kọ́lọ́run fọ̀rùn kẹ́mọ́ mi mi àwọn ló tọ́jú mi tí mo fi jẹ́ni tí mo dà lẹ́nu àwọn ló gbé mi travel bí mo ṣe kàwé tí mo dèèyàn lẹ́nu kò ṣẹ̀yìn àti tẹ́jú. I'm confused here. Ọmọfẹ́lá ó mì pé kò ń ṣe àǹtí Tẹ́jú ni mọ́mí ẹ̀ àwọn kan náà bí ẹ̀ but how come you never told me any of this? How? How am I supposed to tell you I'm a product of hypnotism between a woman and her gate man? Gate man torí mọ́mí mi nice. I just couldn't say it. All the same, there are still a lot of people out there that will not take your kindness for granted. Uh, of course you are right. àìmọye àwọn èèyàn tó wà nígboro tó jẹ́ pé oníwà pẹ̀lú oníwà gidi ni wọ́n. Mr. Razak ṣé nǹkan tó o rò lọ́kàn ni wípé torí pé o béèrè owó lọ́wọ́ ọ̀gá ẹ̀ ọ̀gá ò fún ẹ òun ló fi plan irú nǹkan ibu plan yẹn láti gbowó lọ́wọ́ ọ̀gá ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ò mọ̀ yìí pé àjùmọ̀bí ò kan tàánú ni ẹni ọlọ́run bá rán síyàn ló ń ṣèyàn lóore àìmọye oríṣiríṣi èèyàn ló lè ṣèyàn lóore tí àánú ẹ bá wà lójú ẹ ìwọ náà gbọ́ ìtàn tí ọ̀gá ẹ tó sọ tanirú ẹ máa ṣẹlẹ̀ sí tó máa bìlíìfì pé òun kàn fẹ́ máa ṣóre òun fẹ́ máa ṣóre anyway irú ìwà wèrè tó hù yìí ó máa kọ́ àwọn èèyàn bíi tiẹ̀ lọ́gbọ́n nígboro tán bá fẹ́ wúrú ẹ ẹ eh, ọfíìsà sir take him out. sir madam ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mr. Man. Officer. Um, mo rí ìfẹ́ um, mo fẹ́ sọ fún pé kò jọ nítorí ọlọ́run kó má bínú sí mi gbogbo nǹkan tí bá ṣe fún ẹ kò ń ṣẹjọ́ mi ló tí um, má bínú jọ nítorí ọlọ́run thank you. And again, <laughs> when are you resuming? Ṣẹ̀gbọ́n mo understand pé mi ṣẹ̀gbọ́n mi sí wàhálà. And I mean, o ti wá sáré resume ṣẹ́ bọ́ wẹ̀. Jọ̀nà share ṣé ọlọ́pàá ni ẹni ọ oh you came as an undercover to work with us. bí o kì í ṣe ọlọ́pàá ọkọ tí mo dáa sọ sọ ni pé i'm on an official assignment with my madam and since she's here with me i'm at work. Thank you so much. Thank you. Yeah, keep my conference. You know what? Lord. 24 minus 4. 18 minus 8. No 8, but no love. tó ẹni o ò ní sọ fún for pé wọ́n thirty thousand naira kò diesel just three days ago What's ti bí ó ṣe rí ó gùdì gan òun ló ń bá àwọn bọ̀dá fẹ́mi bọ̀dá ọdún òun ló ń wọn kọ script wọn. ṣé wàá ṣe rádaràda ẹ lè blow. mo ti lò twenty years ní industry yìí. lámìbẹ́. ma who is this. I don't know him. kí ni ìdí tí wọ́n fi gbé. because she is arrogant please please mi ò mọ mi tẹ́tí mọ́ lórí àwọn ọmọ rẹ̀ àtàtẹ́ máa ń kó sórí iṣẹ́ tó máa ń ká lólo tọ́rọ ẹnu wọn kì í dá ṣáká ewu ilé ìsìn tó kọ̀ sọ̀rọ̀ ṣẹpẹṣẹpẹṣẹpẹ àmì ọ̀rọ̀ ẹnu ò dá I can't work with her o. èmi lọmọ yẹn bá sọ̀rọ̀ báyìí. kì í ṣe gbogbo èèyàn nìyẹn lè sọ̀rọ̀ sí nítorí èèyàn ọmọ ẹ̀mí tó wà nínú oníkálukú. ojú iṣẹ́ tó tiẹ̀ ṣe iṣẹ́ tíátà ìwàhálà ìpọ̀ jù fẹ́ mi ni. màmí ẹ̀yin mọ̀ wípé nínú ayé tá wà yìí kọ̀rọ̀ ayé ń wà níbẹ̀. kọ̀rọ̀ hmm. kọ̀rọ̀ wà nínú ayé how. Hmm.